tún rédíò owó ti àti pé o tún ti ẹfẹ lọ́sà mẹ́rin sùn lẹ́ka jàre lọ o tún ẹfẹ lọ́gbọ̀n ṣe. ẹ káàsán. ẹ pẹ̀lẹ́ mà a rí i pé lénìí àwa ní ẹjọ́ high court wà ẹ̀yin mélòó lẹ wà ní ẹjọ́. àtẹ̀yìn àtàwọn àti àbúrò àtẹ. ṣé ilé bá mi wọlé lọ. <laughs> ilé ẹjọ́ tó wà ní Osborn ní ẹjọ́ gíga tó wà ní Osborn ní ìpínlẹ̀ Kogi a rí yín a rí Ìyábọ̀ Òjó a rí lọ́ọ̀yà yín àrílọ́yà Ìyábọ̀ Òjó ṣùgbọ́n lẹ́yìn àwa rí i pé ẹ wọnú court ẹ lọ bíi wákàtí mẹ́ta pẹ̀lú adájọ́ ẹ̀yin tún ka wákàtí bẹ́ẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú adájọ́ kẹ́ tó jáde wá ẹ̀yin dọ̀bì di arípé ìgbà tẹ̀ ń jáde bọ̀ ẹ̀yin rẹ́rìn Ìyábọ̀ Òjó náà rẹ́rìn lọ́ọ̀yà yín rẹ́rìn lọ́ọ̀yà Ìyábọ̀ Òjó náà rẹ́rìn ọmọ alẹ́ ti parí ìjà pé kò ṣùgbọ́n kò sọ́tẹ̀ mọ́. ẹ lálàkọ̀kọ́ tó tọ̀ nù ṣe nígbà míì wà tó bá rò pé bóyá nǹkan funfun ló máa bá ń bì kan ọkọ̀ dúdú tó bá bá otherwise ní àárọ̀ ìgbà tí mo wọlé oh, okay, we are going to court. That was my aims and objective. But on getting there, we realized pé Mama wa ló ń jókòó hmm. Which she did a wonderful well. She did a good job. Adájọ́ yẹn, she did a good job. Because to bá jẹ́ pé ẹlòmíì ni nǹkan to bá tí Mama yẹn bá sọ ó sọ ni kò sẹ́ni tó máa but she was like okay àwa Bye, bye bye bye bye bye bye bye bye ṣé yẹn understand wọ́n dẹ̀ àwa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá àtọ̀wọ́ ẹ̀yìn wọ́n dẹ̀ jẹ́ pé ìwà bí tó pé àwọn tó wá bí ká ṣe báyìí báyìí báyìí so mo dẹ̀ jẹ́ kó yé wọn nǹkan tèmi face lórí online màmá ní no àwọn ò dá sí online stuff Stuff mi o pé àwọn nǹkan táwọn wà particular làwọn méjèèjì pé online business mi àwọn ò lè sọ pé kéèyàn máa bà tèmi jẹ́ kí n máa wòran àbí nǹkan àwọn ò dá sí yẹn o but àwa méjèèjì àwọn ní interest àwọn ò fẹ́ wàhálà so Mr. Lawal náà ṣáà sọ pé kí màmá fọwọ́ sí àwa méjèèjì pé káwọn máa kó wa lọ màmá bá dẹ̀ ní ó. kọ́ máa ṣe ọkọ èmi èjì àgbẹ̀ méjì ẹ̀ náà dẹ̀ fara mọ́. <laughs> so Mr. Lawal ṣáà Mr. Lawal náà àti màmá wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ àdẹ̀dúpẹ́. so níbẹ̀ ọ̀tún rojọ́ òsì rojọ́ ni. ọ̀tún rojọ́ òsì rojọ́ so màmá discover because màmá mo jẹ́ kí màmá mọ̀ àwọn nǹkan tí mò ń go through tí n bá sọ̀rọ̀ padà èmi á bọ́ lẹ́nu ọmọ ọlọ́pẹ́ because ìgbà tí mo dákẹ́ gbogbo nǹkan tán gbogbo nǹkan tán èmi nìkan ni mo mọ ibi tára mi bá dé ẹni tó bá ń nà ló mọ ibi tí ara ti ń ta òun hmm. èèyàn báyàn lórúkọ jẹ́ tó bá dákẹ́ tiẹ̀ tán ayé ẹ bàjẹ́ àwọn tó ní kó o dákẹ́ wọ́n mọ̀ pé bí máa pa iná ṣe ni o dákẹ́ so mo dẹ̀ ń jẹ́ mo ṣàṣọ fún màmá ìgbà tí mo dákẹ́ gbogbo nǹkan tó lù ẹ fi ayé ẹ ṣe ló tán lójú olúwẹ kọ́lọ́ má jẹ́ gbóhùn tá a fàárọ̀ wá ṣe ó tán lójú ìgbà tẹ́mi náà jáde tí mo bẹ̀ ti ń sọ fún àwọn èèyàn bó ṣe ríre bó ṣe ríre àwọn èèyàn ní òkè mo dẹ̀ bẹ̀ sí ní rìdíìmù íméjì mi padà màmá ní àwọn tó bá wá fún mi àbí ìkọ̀kan ti ta àwọn yẹn kan interest àwọn àwa méjèèjì. Ìyábọ̀ Òjó Lizzy Anjorin ló jẹ́ ológun. ọ̀rọ̀ Ìyábọ̀ àti Lizzy Anjorin. ẹni bá wá fún kẹ́yìn náà wá fún. màmá ní pé gbogbo èyí tó kù ọkàn wọn. so táwọn bíi ẹsábọ́ọ̀dù àwọn dọ̀ká àṣà táwọn bíi báwọn. màmá mọ̀ màmá ṣe mọ̀ pé màmá yẹn value ọmọ màmá yẹn dẹ̀ mọ̀ pé àwa méjì màmá yẹn bá wa sọ̀rọ̀ gan. ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ màmá yẹn bá wa sọ̀rọ̀ màmá sọ̀rọ̀ ọ̀rọ̀ ta lè fi raṣọ hours ta fi lọ ilé ẹjọ́ ta lè fi ṣe nǹkan rẹ̀ so màmá sọ̀rọ̀ gan-an ọ̀rọ̀ tá a lè bá pàdé lẹ́niwẹ̀ màmá sọ. so tọkàn yín wá ń kọ́ báyìí. èmi láìvù tèmi ò lè. ọkàn yín nísàlẹ̀ ọkàn yín lọ́hùn. my point of correction ẹ mọrú èèyàn tí mo jẹ tó bá wá fún mi mi ní wá fún ẹ mi ò dẹ̀ kí n níyàn sínú torí mi kì í sábà rí èèyàn táìmù mi twenty four hours ò tó mi so once tí n bá ti rí peace níbì kan ọkàn tèmi mọ́ mo move on mo move on tẹ́ni blogger kan bá wá bá mi nísìn tó bá yẹ kó máa pa ẹ̀mí mi lára ó máa pa health mi lára àjọ máa gúnra wa lábẹ́rẹ́ ni ṣé o ti yé ẹ but tí o bá fi mí lẹ̀ ibi náà fi é lẹ̀ so ọ̀rọ̀ èmi àtàwọn bloggers tó kù kò kan màmá wa lálùbáríkà ọ̀rọ̀ àwa ọmọ méjèèjì yẹn so going forward báyìí kí ni ká máa retí lórí social media activities in social media kí ni ká máa retí. normalism náà ni as you come you chop kò sí yàtọ̀ kò sí kankan. come for me. o oh, oh, you come bá ti gbé mu àmà ẹ̀ kò if you want peace stay away from me. no o lè gbé peace náà wá yẹn lè gbé peace wá náà. tó bá gbé peace wá wàhálà ẹ̀ máa fún ẹ peace ṣùgbọ́n n'o mọ sẹpẹtẹri n'o mọ kinikan kinikan kankan dislova kinikan. iṣẹ́ àfẹ́ ló ẹ wọ ẹ ká wò báyìí alájà gist lover ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ṣẹ́rí gist lover èmi à ṣẹ́rí tí gist lover bá wá fún mi màá wá fún tó ti eyín nǹkan tí mi sọ tí gist lover bá wá fún mi màá wá tẹ́nibọ̀dì bá fún mi màá wá anybody tó bá fún mi ní peace màá fún ní peace. ó dá ṣe ká wò báyìí pé ìrẹ́pọ̀ ti wà gẹ́gẹ́ bí n tẹ sọ fún wa sí látẹ̀ni lọ láàrin àti. kì í ṣe látẹ̀ni lọ gan láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ you know i'm a peaceful all of you know me as a peaceful person. láàrin ẹ̀yin méjèèjì la fẹ́ sọ báyìí. láàrin ẹ̀yin méjèèjì we been wà nínú peace tẹ́lẹ̀ a wà nínú píìsì tẹ́lẹ̀. kí ló wá dà nǹkan rú. ṣe rí àwọn tó fẹ́ fi social media jẹun tó wáyé pé social media lẹ́bí ń jẹun nísìn kò sí ohun tẹ́ ẹ̀ ní ṣe ṣó ti eyín nǹkan tí mi sọ mo ń ta aṣọ mi fi mílẹ̀ kí n ta aṣọ mi ó ní ìdá tí kojú ẹ̀ bọ́ láìfẹ́ tí n bá kojú bọ́ láìfẹ́ nǹkan tó bá ṣe fún mi ó ó like tí n bá lọ kojú bọ́ láìfẹ́ nsìn tó bá kàn mí níkò mo deserve ẹ̀ kò sí blood of Jesus tí mo lè pè nàìjíríà nira ju pé à ń drag èèyàn lọ kò sẹ́ni tó ní joy ayé àtijọ́ ló máa drag celebrity á ní ẹ̀tọ́ ló ń jẹ́ celebrity kò ní sí gbogbo wa àjọ ń ra agolo tomato ní fifteen thousand ni. tó kúrẹ́ bá pa yín sùn àbí ọ̀fẹ́ yẹrí àbójú fẹ́ yẹrí ó pè yín ẹ lọ. kò sí problem wa o àbọ̀límì tẹ́fẹ́ tẹ́fẹ́ pè yàbọ̀ ògè sọ́kà. kò sí in fact name it kẹ́sàbọ̀dù pè mí máa lọ. kẹ́sàbọ̀dù. tó bá pè mí máa lọ. Ẹsábọ̀dù mà. Tẹ́sábọ̀dù bá pè mí máa lọ tó bá kọjá ẹ̀yẹ location yìí ló máa gbé gbà. Pẹ̀lú nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí gbogbo àwọn followers yín àti followers ìyàwó yìí. Àní iṣu ẹ̀yin gangan lẹ́ ń rò pa ní iṣu. Ẹ̀yin ẹ̀yin because ibi tó yẹ kẹ́ ẹ darí eré lọ ẹ darí eré lọ bẹ́ẹ̀. Èmi àti anybody ò ní iṣu àwọn tó wà ń fọlọ yín kọ àwa wọríọ àwa kìíní kan àwọn wọríọ àwọn tata all we want is peace. ẹ kí lè fẹ́ sọ fún báyìí. no peace ṣẹ́rí kẹ́tó kẹ́tó sọ pé kí làwọn fẹ́ sọ ẹ lọ bá gist lover ẹ lọ ṣẹ́rí nájí tẹ̀ ń lò lórí Lizzy Lizzy níṣẹ́ lọ́wọ́ ẹ lọ bá gist lover ẹ lọ bá ẹsà bọ́ọ̀dù ẹ lọ bá àbùkẹ́ ẹ lọ bá ògbó wọn èmi ò ní àbùkẹ́ bẹ́gà ẹ mọ̀dọ̀ káàsì tó ẹ pé tó bá pa irọ́ mọ́ yín ẹ̀jẹ̀ yín àgbẹ̀ kílẹ̀ tó mọ́ torí pé ó fẹ́ gba donation àwọn tẹ́ máa lọ bá nìyẹn kì í ṣe mí níṣẹ́ lọ́wọ́ tẹ́ ẹ bá da ọ́dà bò mí ẹ̀yin ẹ̀kọ́ fún mi ní ọ̀dà tó jẹ̀ mí lọ ẹ̀ ní rí mi lórí íńtánẹ́ẹ̀tì. Hmm. àwọn kan tiẹ̀ ní íńtánẹ́ẹ̀tì ní sì ń tajà rẹ̀ kò lè. irọ́ irọ́ òbò ni bá fi tajà òbò ni bá fi tajà kí ni kí n fi tajà íńtánẹ́ẹ̀tì náà ni. ẹ ṣọ́ọ̀bù síbẹ̀ ni. ah bàbá mi ibẹ̀ ni mò ń gbé <laughs> èmi ò ní bá tèèyàn jẹ mi ìdẹ ní lọ fún yàn kí ni mo fẹ́ bá tiẹ̀ jẹ kí ni mo fẹ́ lọ fún ẹ o má wá fún mi fi mí lẹ̀ ara ń kan gaza mi orí mi dẹ̀ orí mi ń tẹ̀lé so any question. ẹ fún àwọn tó ń wò yín. tẹ bá ti kúrò lọ́dọ̀ mi ẹ ẹ̀yin náà ẹ máa fi social media dùn mí ẹ máa rò pé irú àwa ni ẹ sábọ̀dọ̀ àbí gíslọ́ba ń bà láyé jẹ́ iṣẹ́ yín náà ń bàjẹ́ torí ẹ̀yin tẹ́ ẹ jẹ̀yà fún rẹ̀ tẹ́ ẹ lọ sùn ẹ eh, nígbà tí blackmailers bá wá ń bill millions ẹ eh, understand tó jẹ́ pé èmi lẹ́wọ̀n releasing guy releasing ṣé kèmí dákẹ́ ni. Hmm. so àwọn àwọn àwọn tó ń wòyàn àti role model táwọn wo Lizzy bíi role model Clear sọ fún wa báyìí. kọ́kọ́ lọ wò ìyá àti bàbá as role model foundation ibi tó o ti ń bọ̀. kọ́kọ́ lọ mú òbí role model. kọ́kọ́ lọ mú màmí àti bàbá mi ṣe role model wá wo foundation ibi tó o ti ń bọ̀ fi ṣe role model sọtí ibi tó ti ń bọ̀ tó bá dọ́mọ kò lé níyàn bí Lizzy Anjorin tó wá dénú ayé tó fẹ́ pa ẹ́ tó bá dákẹ́ mi ò ṣe rómò dẹ wèrè o mi ì ṣe rose gold mi ì ṣe rose padà pé wà mo mọ bí mo ti mọ̀ mo dẹ̀ mọ bí mo lọ ní determination nínú ayé má dákẹ́ kú tó o bá kú kò sí o lọ nìyẹn ebi àpọ̀ ọmọ ebi àpá ebi àpẹ́ bí ẹ generation ẹ parun don't be quiet for bullies don't be quiet for black men speak up bọ̀ gbé òtítọ́ dání má kọjá àyè má wájà má tọjá má ṣèkà. má kàlá. má kà rẹ o má kalẹ̀ kala o. kàkẹ́ má kala kala. má kalẹ̀ kala o. kátó yá kà náà. bọ̀dá bá wà ìkà. wà ìkà tó bá wà ìkà fún ẹ tó bá ju ẹ ní pọ́ǹchì fìdí ìbọn fún wọn lẹ́nu so kí ni ká máa expect yín látọ̀dọ̀ yín on um, movies your own movies eh, àwọn yẹn sọ pé àwọn ti ojú mi ta rí yín náà movies. Eh kọ́ lọ kó owó sponsor. ìrọ̀ sponsor wọn á fún mi lówó nìyá. ẹ bọ̀ owó wa ń lẹ̀ alájà rè é alájì wa ń a ní ìjókòó mi tó one thousand. owó pínpín tó wà lọ́rùn yẹn chain gbogbo ẹ̀. àwọn ìpolówó jàmálẹ̀ lè mú wá bí bóyá máa pàdé kọ́sítọ́mà mà ni. ìpolówó ni gbogbo ẹ̀. ìpolówó ni gbogbo ẹ̀ bóyá máa pàdé kọ́sítọ́mà. àbí bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ lè ra fúyàwó yín. àwọn ọmọ àwọn ará fáwọn alájà. ẹ wá bá mi rajú mo ní ẹ má ì tí ì lọ mo ti bẹ̀rẹ̀ ẹ́stéètì California California yìí California Paradise City. bó ni ẹ wà. ó wà ní Lẹ́kì yẹn ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí káwọn èèyàn bò wìtìwìtì tó ti a ní Lẹ́kì Paradise Garden kọ́ a ní Obas property kọ́ bò lọ́wọ́lọ́wọ́ ẹni tí ò bá nílé láyé ó máa sùn ta lọ́rùn. Hmm, ẹni tí ò bá nílé láyé ó máa sùn ta lọ́rùn. ẹ bá láyé náà sí lọ́rùn ni. irọ́ ẹ̀gbọ́n mọ ìsọ pé òun rárá ayé ń rerú ọ̀run ó bóyá rárá ayé ló ń rárá ọ̀run tó o bá ṣiṣẹ́ lọ́run báwo ló ṣe ń rárá ọ̀run. bọ ilẹ̀ yìí yẹn èlò ni atominium ni. irọ́ o kò pé kí ló wá bá dé o ẹni bá máa pè mo ṣe àfẹ́yìn ẹ fẹ́ gbé lẹ́kì ẹ máa gara. agara. àwọn kan lé wọn lè nífẹ̀ẹ́ sí ẹ ẹ fún price. mo ní one years payment plan okay. two years payment plan okay. three years payment eh, plan okay. four years payment plan okay. all they need to do is to call 070 forty seven thousand one six two. o seven o forty seven thousand one six two ìyẹn Odo ẹ̀jọ Odo. sorry Ojo Odo èje Odo. ẹ̀rin èje Odo. lọ́nà mẹ́ta ọ̀kan ẹ̀fà àti èjì. ṣé instrument payment wà alọ́lọ́dún mẹ́rin wa ọlọ́dún mẹ́rin wa bẹ́ẹ̀ ṣe ten years. irú àwa journalist báyìí. bẹ́ẹ̀ bá ṣe twenty years mo gbé yín bá tán <laughs> ẹ wá gbé irun ẹ. àwọn àríwá